إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد pẹ̀lú tẹ̀dùn ọkàn tẹ̀dùn ọkàn kọ́dà pẹ̀lú tìbànújẹ́ òun ni mo fi ń sọ ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ yìí ọ̀rọ̀ náà wáyé látàrí ti apá kan nínú àwọn ọmọ ẹ̀yà wa dáadáa tí wọ́n jẹ́ kó dé sétí gbọ́ mi nípa ti ń lọ ní orí social media nínú àwọn ọ̀rọ̀ tí etí gbọ́ tínú gbọ́dọ̀ bàjẹ́ ní ti apá kìíní àti apá kejì tí wọ́n ń sọ ń pa àwọn bàbá wa ńláńlá méjèèjì ni àwọn bàbá tí Olúwa bá fi wọ́n ṣàánú ayé àwọn bàbá tí Olúwa bá ní kí wọ́n ó rí iṣẹ́ ribiribiribi gbéṣe látàrí ẹ̀sìn Ọlọ́run látàrí ìmọ̀ nípa kí lọ́lọ́run fẹ́. kí la nẹ́bùa Muhammad fẹ́ sallallahu alayhi wa sallam. àwọn bàbá wa alájí àgbà àwọn bàbá wa babalágége fadilatu sheikh al-allama Muhammad Kamaluddin al-Adabi wa fadilatu sheikh al-allama Adam Abdullah al-Iloyi. رحمهما الله تعالى رحمة واسعة نتورنا امتمم باين صورة orúkọ tèmi ni abdulrozak ibn abdulmajid alaro èyí tí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ mí sí pòfẹ́sọ alaro mò ń fi àsìkò yìí ké sí gbogbo ẹni tó bá ní ọ̀nà kan àbó míì tí ń fi ń dá sí fìtínà yìí torí wàláhì fìtínà ni mò ń pè wá lákìyèsí ẹja bẹ̀rù ọlọ́run o ẹja rántí gbé gbogbo ohun tí a bá sọ gbogbo ohun tí a bá kọ gbogbo ohun tá a bá ṣe á déwájú ọlọ́run ṣèṣirò rẹ̀ o ẹ̀jẹ̀ arántí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ arántí àṣẹ ọlọ́run nígbà tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ẹ má jẹ́ àgbàgbé àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ni pé ẹ̀wá bá tún ṣe ó ti wà olùwà ọ̀fẹ́ ká máa dákún fìtínà olùwà ọ̀fẹ́ ká máa bu epo sí iná tí ń jó. kánàtì ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam inú hadith anábì tí sọ̀hábíà ńlá ńlá ni abu huraira radiyallahu ta'ala anhu tó gbà wá. قال النبوة محمد صلى الله عليه وسلم انت وانلقي كل المسلم على المسلم حرام دمه وماله wà ẹrùgbò ànábìlẹ wọ ní kí mùsùlùmí kan tẹnu bọ àbí kọtọwọ bọ gbogbo ntí ọba kó àléébù àbí kó parun bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ yálà lọ́nà ẹ̀mí rẹ̀ ni yálà lọ́nà nǹkan ẹ̀mí rẹ̀ dúkìá rẹ̀ ni àbí ń pàtàkì jùlọ lẹ́yìn tó ti ẹ̀kan tí ń ṣẹlẹ̀ yìí wà ẹrù gbòòwò ànábì ní ń pa ìjọmọ ènìyàn ìjọmọ ìlú àbí rẹ̀. nínú hadith míì èyí tí abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ọlọ́nkọ́mọ́sá yọnu sóun náà ti gbogbo àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam wàhùwàhù imamani bukhari wa muslim gẹ́gẹ́ bí alimami bukhari ti gbawa wá alimami muslim ọlọ́mọ́sá kí àwọn méjèèjì àti gbogbo àwọn alfáà. báwọn náà ti gbà wá pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni sibabul muslimi fusuq wa qitaluhu kufrun ìmọ̀ bú mùsùlùmí anabi ni wà pòkì ni ìmọ̀ fẹnu yẹ̀yẹ́ mùsùlùmí pòkì ni màá ṣe bẹ́ẹ̀ bá anabi ti júwe nù. anabi sọ eléyìí sallallahu alayhi wa sallam ní ti ń jẹ́ mùsùlùmí sí mùsùlùmí láti yàmà tàbí ẹ̀ má wàá sọ pé àwọn àlùfáà àwọn tó yẹ kí mo ti wí ṣáájú ni òǹkálukú wa náà lọ mọ ohun ribiribi tọ́lọ̀ ń gbọ́wọ́ àwọn bàbá méjèèjì ṣe kọlọmọsà sanwó lẹ́sàn dáadáa. làásì yàmà kájẹ̀ tún má wàá tún sọ pé àwọn bàbá wọn yóò sí láyé mọ́ a sì máa ṣe tí ọlọ́run pa wá látẹnu anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí hadithu ti yà ń la wa Aisha radiyallahu ta'ala anha tó gbà wá ìbẹnu sahihu Bukhari bákan náà yàrá wa Aisha ní ọkọ ọ̀hún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam nínú lọ́tọ́ wá anábìnrin la tasubbu al fa innahum qad afdaw ila ma qaddamu ànábì lọ́dọ̀wọ́ yín ẹ gbọ́dọ̀ bú ẹni tí ò sí láyé má ẹ gbọ́dọ̀ má tàbùkù òkú ọlọ́jọ́ jẹ́ pé àwọn àlùfáà ṣẹ̀ríà wọ́n panu pọ̀ torí pé tí ẹ bá ṣe dí tí ṣẹ̀ríà faramọ́ àìfẹnubantí ẹni tí ò sí láyé má ti ṣe tó kù díẹ̀ káàtó torí náà ẹ dákun ẹ mo ní àti apá kìíní àtàpá kejì ẹjẹ arántí ìjọ tí àwa náà lọ jábọ̀ ṣe wa ẹjẹ arántí ìjọ tí báwọn bàbá yóò ti sí láyé má tí gbogbo ayé ń ròyìn iṣẹ́ dáadáa wọn kí ni wọ́n ròyìn pẹ̀lú kọ̀ọ̀kan wa náà ẹjẹ arántí àwọn ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí àti ti anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó kìlọ̀ fún wa. níparí mo ń bẹ gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe láṣáájú wa dáadáa nínú ìlú yìí ní nàìjíríà ní gbogbo ilẹ̀ yorùbá nínú àwọn aláṣẹ wa ni nínú àwọn àlùfáà wa ni kí wọ́n dákun kí wọ́n má dákẹ́ kí wọ́n dákun wọ́n bá wa dìde láti paná fìtínà yìí torí fìtínà ni olúwa sì ní ẹ mọbi tí fìtínà ó dé bẹ́ẹ̀ bá fa o wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́run lẹ́ni ẹni ọkàn nìkan ẹni ọkàn nìkan kọ ẹni ọmọ nìkan kí ọkàn o bí fìtínà bá dé bá a bá fà á ti fa fìtínà ẹ̀dákun ẹ̀yin àgbàlagbà sínú àwọn sínú ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin àlùfáà ẹ̀dákun ẹ̀yin bá wa dìde kẹ́ paná fìtínà yìí ẹ̀yin náà lẹ kọ́ wa àṣẹ tọ́lọ̀ ń pa wá nínú Al-Qur'anil Karim Olúwa subhanahu wa ta'ala ń sọ báyìí ní Suratul Hujurat. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب, يحب المقسطين يعني فاوى أتقول أن آية الله وبقى ولا شأن آية أي الله وبقى وفنشه ẹ̀dàkùn gbogbo ohun tí ọba gbà tí fìtínà yóò fi tètè padà síbi tí ń ti ń bọ̀ tí ó wọlé yányán olùwọ́bọ̀ ọba wà fún iṣẹ́ o àti pé ẹ̀dàkùn ẹ̀ bá wa dìde sí i gbogbo bíjà ọba tí ẹ bá máa wà láàrin àlùfáà sàlùfáà láàrin ọmọ kéwú sọmọ kéwú onírò àwọn ọ̀rọ̀ kan tá a gbọ́dọ̀ máa gbọ́ ní sákò tá a gbọ́dọ̀ máa gbọ́ ní agbo wáàsí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ìdákan ẹ bá wa wò ìṣẹ̀lẹ̀ yìí náà ìwọ àwọn fìtínà yìí náà ó hú ọ̀pọ̀lọpọ̀ jáde láwọn tí bí ẹ bá ṣe pé wọ́n ń sọ páàpá ní ń sọ̀rọ̀ àbí wáàsí ni wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wàláyé onílàákà yóò jiyàn kọ́dà àwọn tí ń kọrin tà kọ́dà àwọn tá ń pè lọ́mọ ta wọ́n gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí èyí ṣe tó ṣe pé lágbo wá sí lágbo ọmọ kéwù kọ́dà lágbo àlùfáà láti máa wá gbọ́ eléyìí eléyìí kí ìlànà tọ́lọ́run o òun kí sunna tànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́ mọ́sá àbáwá fún iṣẹ́ kò sẹ́nìkan kò sún la káì kan kò sí mùsùlùmí kan kínú rẹ̀ gbọ́dọ̀ dùn sùúrù nǹkan báyìí mo fi ní ìbànújẹ́ tẹ̀dùn ọkàn olómìnira sọ tí mo sọ yìí abẹ́rẹ́ subhanahu wa ta'ala àti fìtínà ńláńlá àti kéékèèké ìwà mọ́sáàbá wa paná gbogbo rẹ̀ àwa abẹ́rẹ́ subhanahu wa ta'ala àwọn bàbá wọn yìí ẹni àdúrà ni wọn o gbogbo tí wọn gbéṣe láyé ń dáadáa àtẹ̀yítàwọ̀ àmà àtẹ̀yítàwọ̀ ọ̀mà ọlọ́mọṣà san wọn dáadáa àpé wọn pé gẹ́gẹ́ bí gbogbo wa náà ti pé àmì tó hàn sí ọ̀pọ̀lọpọ̀ tó hàn sí mi tó hàn sí wọn ni pé dáadáa àwọn bàbá wọn yìí pọ̀ ọlọmọkọmọsà san wọn lẹsàn dáadáa tí wọn ṣe gbogbo èyí tó kù díẹ̀ nínú ọ̀rọ̀ tí wọn náà ọlọmọsà bá wa yáàfi wọn ọlọmọkọmọsà yáàfi wọn kọ yáàfi àwa náà hada wàlláhu alam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi. وصحبه أجمعين